ẹ̀bùrú ẹ̀bùrú soak of blood nínú ilé cold blood ẹ pa ọmọ ọlọ́mọ ẹ pa sínú cold blood ẹ pa Mohbad sínú ẹ̀jẹ̀ ẹ pa sínú ẹ̀jẹ̀ ẹ pa sínú ẹ̀jẹ̀ ẹ pa ó dẹ̀ mo dẹ̀ mọ kí ló ń ṣe ẹ́ bọ̀bọ̀ yìí ṣe get out from the car kí ló ń ṣe ẹ́ bọ̀bọ̀ yìí ṣe get out from the car orí òun gan òun pé orí òun gan òun pé o bá ti ní prime boy àwọn pípín yìí ṣèkà fún mi wà á ti sọ̀rọ̀ sókè wà á ti sọ̀rọ̀ sókè ó máa ti bá mi sọ̀rọ̀ ó mọ owó èèyàn tí mo jẹ́ ó ń bẹ̀rù àti bá mi sọ̀rọ̀ ó ń bẹ̀rù ògiri létí ó ń bẹ̀rù ẹ́ ta ló pa gúnugún tí ò ní tádùn ta ló pa kàlà tí ò ní tóṣù ta ló pàlérí olúwa tọ́lọ̀ máa fi ṣẹ̀sìn ó máa wá kú kò ní kú ó máa wá àrùn àrùn oríṣiríṣi ló máa máa rí bá pàdé ó máa wá òfò ní jìnnà sí ó máa wá dànù ìdààmú gan ni wá nǹkan tó ń wá mọ́ ó máa máa rí ní ọ̀fẹ́ síasíá and those people behind these people doing bad that will come to my own page here that will come and type Homotekpanko, or that will come and say rubbish here mo sọ jáde ni mo dá sọ mo sọ mo dúró mi ìdá dúró mo sọ̀rọ̀ mi ìdá sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tó ń lò either they are giving you money or they are giving you anything or you just like them and you know they are doing bad you just supporting bad gbogbo nǹkan rere yín ni ilẹ̀ máa lanu tó máa gbé mi gbogbo nǹkan dáadáa yín ni ilẹ̀ máa lanu tó máa gbé mi gbogbo àṣeyọrí yín pátá ni ilẹ̀ máa lanu tó máa gbé mi ẹ máa wá di kòròfo ẹ máa di kòròfo ẹ mo sọ ni ẹ. Eh, àti gbogbo ẹ̀yin tẹ́ pé this justice ẹ fi ń jẹun ẹ ẹ ẹ ẹ ṣe pẹ̀lú tọkàntọkàn kọ́ tẹ máa tẹ bá ti rí tọ́kọ́ bọ̀ irọ́ ló pọ̀ jù àti kan tọ́ ẹ̀rì àti kan tẹ́ ẹ̀rì lẹ́ máa sọ tẹ fi ń da justice irú tó fi pẹ́ báyìí ọlọ́run máa gba nǹkan gidi lọ́rùn yìí ni ẹ̀ tún sọ ohun gidi mọ́ mo sọ ni ẹ máa ṣẹ̀ sí ni those delaying this justice those delaying us wọ́n rán ẹ wá ní o o wá pre ten d ní o you either you are doing it for for àtijẹ mu. tẹ́ pé no truth tó ń jáde lára ẹ láti gbà ẹ ẹ̀sìn ló máa ṣe owó yẹn o máa fi o máa fi bọ́ nǹkan burúkú ni because this is not a case tó yẹ ká fi máa ṣeré this is not a case tó yẹ ká fi máa wá àtijẹ àtimu this is not a case to yẹ ká fi máa ṣòṣì tó yẹ fi máa ṣèrànù it's a case we should have even get justice it's a simple case To yẹ pé there are truth leaders we can run to àwọn olórí gidi wà àwọn ọlọ́pàá gidi me i believe they are good police they are good leaders they are good security people To yẹ pé tó bá gbọ́rọ̀ yìí they will they will they will they will they will work on it di àwọn olówó wà àwọn olóríire wà àwọn onípò wà àwọn alágbára wà ní police ní sójà ní army that love Mohbad so much that listen to his song tẹ́ bá tiẹ̀ wo ti think about your son think about your daughter that listen to Mohbad that have come and meet you ah daddy I love Mohbad I want you to invite Mohbad just think about it fight for this boy who is Wumi please invite her invite her eh, ask good questions see don't ẹ má fi ẹ má fi kíní ìṣeré mọ́ be serious with it ẹ jà fọ́njọ́ ọ̀la wa ẹ jọ̀ọ́ ìjọba ẹ jọ̀ọ́ ẹ look at a good boy like me a big boy like me sound boy like me tí ọmọ wèrè kan lóun fẹ́ bà tiẹ̀ jẹ́ tọ́lọ́hún ò fún ṣe look at me tó bá jọ ti rán mi lọ sẹ́wọ̀n kọ́ ẹ wò mí ọmọ kan máa ti ẹ́ ẹ́ and I have a mother ìyá mi náà ó ti rán lọ sẹ́wọ̀n nìyẹn kò ń ṣèmi nìkan ó ti rán gbogbo ìdílé mi ó ti rán àwọn tó tó nífẹ̀ẹ́ mi àwọn tó ni mo máa ṣe lóore lọ́jọ́ iwájú o ti rán ọ lọ sẹ́wọ̀n nìyẹn ẹ ta ni ẹ o wá fẹ́ di orí adé o fẹ́ o fẹ́ di sínú kòtò níbo mo pàṣẹ ni o máa ṣẹ̀ sí ni ẹ o máa ṣẹ̀ sí ni o máa ṣẹ̀ sí ni o máa ṣẹ̀ sí ni o máa ṣẹ̀ sí ni ní orúkọ Jésù o máa ṣẹ̀ sí ni ẹ wọ́n tó mọ òótọ́ tó wà nínú ilé yẹn ọlọ́run máa tì ẹ́ ṣẹ̀sìn wá sọ̀rọ̀ ni because this case is not an happy case they want to ruin my life wanted ọmọdún mélòó ni mí wanted who am I kí ni mo ti ṣe I ne I no get police case before for my life. I know they look for trouble. I know they fight. I know they pass my boundary. I know they steal. I know they take wetin no belong to me. I know they I know they do yahoo. I know they smoke ego. Tó bá me, fún go lógógó me, mo ti wà ọlọ́ I know they do wetin police go use they find me. I they always do my own lane. Why? You go come think say now my own friend dead. You wan use first spoil my own name. Why? Kí ló ìwọ àtẹ̀sù tẹ́jọ́ ń lo ayé yẹn máa ṣiṣẹ́ sí ni ẹ máa ṣiṣẹ́ sí ni ìwọ àti sátánì ẹ máa ṣiṣẹ́ sí lórí ọ̀rọ̀ mi ni mo mọ̀ pé ọlọ́run ò ní ọwọ́ sí kan tó ń ṣe ìwọ àti sátani ẹni ègbé ni ẹni ẹ̀kọ́ ni ọlọ́run máa kọ̀ yín ni ọlọ́run máa dẹni ègbénú ayé ni ẹ ẹ àwọn ò ní ṣẹ̀sìn ọmọ orí bẹ́ẹ̀dì làwọn àwọn ò ní jábọ̀ you know me right from time you know how gallant I am you know you know ó mọ̀ ọkọ̀ wọ̀nyí kẹ́ forí ọkà wọn mú ni is it because I'm always staying on my lane because mo fẹ́ paya mi lẹ́kún ìwọ wá ní òbí àkóbá mi pa lẹ́kún ọlọ́run máa pa ẹ́ lẹ́kún ni you want to you want to kill my own mother for me o fẹ́ o fẹ́ bà ìdílé mi jẹ́ o fẹ́ bà orúkọ Owódùnní jẹ́ ah ọlọ́run ìdájọ́ máa dìde ìdájọ́ ni ọlọ́run máa ṣiṣẹ́ wo ah má wọrí ah tẹ́lẹ̀ pààyàn ẹ pààyàn ẹ pààyàn ìjọba dẹ̀ sì ń wò yín ẹ pààyàn ìjọba sì ń wò ìjọba sì ń wò ìjọba sì ń wò ẹ pààyàn ìjọba sì ń wò ẹ pààyàn ìjọba sì ń wò ìjọba still dey look na keep person like that and many evidence are out there to catch una ìjọba dẹ̀ sì ń wò wetin we do but they are looking for someone that they will put that ẹrù tó máa gbélé lórí with all the evidence the world have ẹ yìí tún fẹ́ cheat world ẹ ẹ tún fẹ́ cheat ayé ẹ tún fẹ́ cheat gbogbo àgbáyé again eh, we all know the truth we all have evidence we all see the truth now Karimo ti jáde yẹn ẹ̀gbọ́n ìyàwó ìyá ọkọ ti jáde fa bàbá ọkọ sọ pé òun ò mọ ìyàwó ọkọ wọn kò ṣe DNA kò ṣe DNA wọn ní ìyẹn ti ń ṣe problem DNA lọ ni kò ṣe ò ṣe èmi dẹ̀ ń gbọ́mọ jó mo dẹ̀ máa wá mo máa gbọ́mọ yẹn jó mo máa gbé jó tó báyìí mo mọ̀ pé kò ń ṣọmọ ọ̀rẹ́ mi ní ṣe bí màá ti jù sókè màá ti màá ti díjú bí pátá kó sí mi lójú ẹ́ màá sọmọ yẹn sókè báyìí màá kọ́ ṣe báyìí níyì ojú mi ò ojú mi ò ló máa fi fọ́ gbalẹ̀ gbára gbára ẹ́ ẹ́ mi mọ mi mọ ẹ́ mo dẹ̀ lọ gbé gẹ̀ẹ́sì mo dẹ̀ máa máa bó wọn ṣe òṣèré tí mo ń bá ṣe tán màá fẹ́ lè máa rá lẹ̀ ńlẹ̀ báyìí <laughs> torí torí torí mo gbé àkọ́bí ọ̀rẹ́ mi àkọ́bí ìmọ́lẹ̀ àṣírí ọmọ mi ó tún ti ṣe tán ọlọ́run tí orí àṣepé lélẹ́yìí ọmọ ìyá mi. you don't even know anything tẹ́ bá mọ lọ ẹ ní máa fi ọkà ọhún before you take any step think about evidence think about what, what will ruin you forever. Me, Well, don't think the evidence is with me. Don't think, oh, my me, you know me. Wasn't here, me, oh, mommy, you know me yourself. You know me. Oh, my me, why? Tipo, oh, my mo ni, mo ni gba shi gan. I won't just me o fi hurt yan I love you know I love so much you know I play so much you know that maybe to ẹ lè fẹ́ take advantage of gbogbo bí mo because I play too much, because I smile too much. And I'm just trying to show love. I'm just trying to show love and, and follow the will of God. Nínú ayé so èmi náà máa lè ṣoríire because ìyá tèmi kọ́ èmi dáadáa my mummy taught me well my dad taught me well ìdílé tí mo ti wá wọ́n máa kọ́ ẹ dáadáa mùsùlùmí ni wá ń dilé wa ó lè wá kókò wá balẹ̀ ewúdù ní jẹ́ ọmọ lọ́ba lèmi ọmọ ìdílé ọba là wa ọlọ́ba lọ́ba ló máa ń ba tó bá lọ bí o lágbára kan àwọn kan sì wà tẹ́ pé wọ́n pè mí mo ní ẹni sùúrù ẹni sùúrù tó bá lọ bí o lè gbégẹ̀ sí ìdílé eléyìí o you don't even have evidence o oh, no evidence mo lè mo lè sọ pé mo nídi mo lè sọ pé mo nídi five billion dollars lọ́wọ́ ìdílé yín mo lè mo lè sọ pé òkè ó dà mo fẹ́ gba mo fẹ́ gba ten billion US dollars lọ́wọ́ ẹ̀ mo lè competition pa kò sí nǹkan tí mi lè ṣe mo lè nóda ọmọ ẹ̀ bóyá kó wá fi sọ́dọ̀ mi kó wá ṣe ẹrú tó máa fi lówó mi tó máa sanwó mi ọmọ tó ó lè jẹ́ ẹ̀kọ́ tí máa padà ṣe nìyẹn wo àbúmọ̀ ni. wa á bẹ́ òun bẹ́ òun má ọwọ́ ìjọba ma tẹ ọwọ́ ìjọba ó ma ó ní mú ọwọ́ èèyàn báyìí bíbà lọ́ ti ń mú ẹ wọ́n sì ń mú ẹ bíbà yìí ni wọ́n sì ń mú lè yí wọ́n sì ń mú ẹ bí wọ́n máa mú wọ́n máa wọ́n máa mú ẹ báyìí tó máa ṣá ẹ bàbá àfàṣẹ ẹ́ wọ́n máa mú ẹ they have to catch you ìjọba gbọ́dọ̀ mú ẹ wọ́n gbọ́dọ̀ mú ẹ náà ṣo máa ṣe ogbe ilé ìwé fẹ́ lọ bẹ́ẹ̀ ó pọ́ dídín ìmọ́lẹ̀ ó ti sọ tó bá pa mí ò lè pa àwọn fámìlì mi ò kò ń ṣe bàbá ní fámìlì o kò ń ṣe ìyá ní fámìlì o ṣáà ń pa àwọn yẹn tó bá jẹ́ pé fámìlì ni wọ́n á máa kan wọ́n lójó ara ń kan èmi ju gbogbo eléyìí lọ ara ń kan mi how I wish I have little backup one small big backup wàá yìí kan tí màá fi ẹ́ dá lára ẹ níjọba mama tí mo jókòó pẹ̀lú Tinubu ọ̀nà wọn tí mo kọ́kọ́ dọ̀bálẹ̀ fún bàbá ẹ bàbá èmi nì ó dùn ní ọmọ Ìjẹ̀bú Òde ẹ lákọ tí mo ní bàbá ẹ. Eh? ẹ èmi ni prime boy wọ́n fẹ́ ba ayé mi jẹ́ ni ọmọ yìí ọmọ yìí ọmọ yìí ọmọ yìí ọmọ yìí ẹ ẹ bàbá máa ní ẹ lọ mo need àwọn connection ẹ where are these people ẹ kò lè tó one thousand k bí báyìí kẹ má ní alágbára ká má ríyàn kan tó yẹ pé ó mọ direct ó mọ connect ó mọ ah, ó mọ anything ẹ jẹ́ ajáde tán ẹ jẹ́ ajáde tán let's connect ẹ jẹ́ connect ẹ kò síbi tá a bá dé wọ́n máa fi ìfún wa ọmọ yìí ní wá ẹ jẹ́ connect if you have one big person tó mọ̀ pé ó lẹ́nu ó lágbára ó nífọ̀n ó lè kan náà wọ́n wà lẹ́ o but I need more I need more I need more I need more. I need more i need more tẹ́ pé màá wọ suit i don wọ ẹ mọ̀ pé mo ní packaging màá wọ ọ́fíìsì lọ bá bàbá màá wọ ọ́fíìsì lọ bá commissioner dpo àwọn èèyàn ńláńlá i will go there ó dà pé because i'm doing it online wọn ọmọ pọ́nmọ gidi ni mí so they need to see me kòrókòrò. I will prostrate. I will greet them. Sir, this is prime boy. All my respect me. No officer hear my name. We they know they respect me because they all know the truth. Yes, I guess that's what I would do. Yeah, I will, I will contact my friend VDM, whoever has his connect, to please go go. Emma, I have his connect, but I just need I need I need a middleman. Share my life to boss. Share my life to VDM ẹ kó lè dogun kó dogun ní báyìí ẹ kó lè dìjà kó dìjà ẹ máa ṣí ẹ fídíò yẹn prime boy need you bàbá prime boy ń pè prime boy ah, bàbá rẹ kàn kàn ẹ máa ṣí ẹ sáwọn fábí yìí ẹ ṣí ẹ sáwọn ẹni ńláńlá ẹ adé gallant ká ọjọ́ tá a bá rí wọlé kò ní ṣerú ẹ̀ mọ́. ni wà láyé kẹ́rù tún máa bà wá ni ẹ́ ah, ilẹ̀ tún wà láyé kẹ́rù máa bà mí ni ẹ́ ẹlẹ́dàá. Ah, ẹ máa share video ẹ máa pín fún bàbá ẹ máa share fún video ẹ máa double ẹ dọ́bù tá a fẹ́ gbé láìkì yẹn lọ fà ó dà pé tó máa ń láìkì yẹn ó dà pé rìpọ́tì yẹn máa ń slow àbí kọ́ gbé láìkì yẹn lọ fà ẹ wá òun lọ ẹlẹ́sẹ̀ mẹ́rin àti ìsìn ọkọ ẹ ẹ mọ́tò ọkọ ẹ kọ́ ó ṣe lò ó ṣèbí ìyàwó gidi ni ẹ ṣe bó ti bímọ fún ó ṣe lò ó mi ì tẹ́ ẹ mọ̀ pé VDM gan máa ń lo TikTok mi mọ̀ ẹ́ kí ni mo ṣe fún yín kí ni mo ṣe kí ni mo rà ń gbá yín kí ni mo rà ń gbá yín ẹ́ the blessing code máa mi ẹ́ àwọn pípọ̀ yìí fẹ́ yá mi wéré mi lè sùn mọ́ ẹ́ mi lè sùn mọ́ mi lè sùn mọ́ àdúrà ti fẹ́ pa mi mo kàn ń gbàdúrà ní ojoojúmọ́ ni mò ń gbàdúrà ojoojúmọ́ ni mò ń gbàdúrà night vigil ṣóòru kí ló dé ó wá ní káṣí yín máa tù ẹ máa ṣẹ́rí mọ́ra yín ni ẹ tí rí kankan ah, ẹ fẹ́ ah, ah, ẹ jẹ́ kí mi náà sí mẹ́dọ̀ kí n jayé mi náà ẹ mo ní plan fún life mi mo ní aim olórin lèmi náà mò kọrin ayé ń gbọ́ mò kọrin ara ń kan mi tó bá ní mi mò ń kọ ìwọ ló létí gbọ́ fìyẹ́lẹ̀ fáwọn fún fìyẹ́lẹ̀ kó sún síwájú lọ súnmọ́ àwọn wíṣkì dàbí kó súnmọ́ àwọn dadi ṣókì tó mò ń gbọ́ fètèmí àti mi àwọn fáǹsì mi lẹ̀ kí máa fún wọn kó máa jẹ́ ìwọ ló mọ̀ yẹn. I have my own life to live as I'm giving them small small as I dey chop am small small I like am like that. So don't come, don't spoil my own life. Don't think you can. You can't. Don't think you can. You can't. Mo ṣáà mọ̀ pé o ò mọ àwọn èèyàn ńláńlá. O ò mọ àwọn èèyàn gidi. Àwọn tó mọ̀ tó wà lẹ́yìn ẹ̀yẹn olófo ló mọ̀. Torí èèyàn gidi kan ò ní sí lẹ́yìn ẹ̀. Olówó kan, èèyàn ńlá kan, olóríire kan ò ní sí lẹ́yìn ẹ̀. Ẹni táyé ẹ̀ ti da tó lọ́mọ lé kò ní sí lẹ́yìn ẹ̀ you are useless you have nobody as backup you are just pretending as if you have a backup so people will be scared of you she has no backup she has nobody she has nobody she know nobody kò mọ anybody tẹ bá halẹ̀ mọ́ ó máa kó máa tọ̀ sára kò mọ kankan gbogbo àwọn tó mọ̀ bí àwọn kékèké tó mọ̀ lọ́yìn gbẹ̀rìn she know nobody ẹ jẹ́ ká kọ̀nẹ́ẹ̀tì tán yányán ẹ jẹ́ ká kọ̀nẹ́ẹ̀tì tán ká kàn lẹ́yìn tí tán ká kàn kì í kókè kanlẹ̀ kílẹ̀ kàn tún kàn tún kàn sí everything kanra wọn ká jam páàkì everything mọ́ra wọn everything dojúrú that's how it should be. kàn package ni ó kàn pákéjì ni kò nẹ́ni tí ó kàn pákéjì ni ó kàn fowó rìn ni tó bá níyàn kò tútù máa sáwá tiktok tó máa sọ pé àwọn kan wọ́n fáwọn kan ní wọ́n wá kọ̀bọ̀ wọ́n fáwọn kan ní two naira they are they kò ní máa ṣe yẹn she has nobody kò sí abiamọ ayé kan abiamọ kan abiamọ rere kan ò ní sí lẹ́yìn ìbàjẹ́ olóríire ìyá kan ò ní sí lẹ́yìn ìdààmú obìnrin ẹlẹ́dàá ìyá Mohbad ló ń kó wọn yọ ọlọ́run ló tètè kóyà ẹ̀ yọ ọlọ́run ló tètè kóyà ẹ̀ yọ ọmọ ẹ̀ ọlọ́run ló tètè kóyà ẹ̀ lọ ìyá ẹ má dákẹ́ o ẹ tètè fọ ọmọ yín àdúrà mọ́ra kẹ́ni kò ń gan kí lójú ẹ̀ rí nílé kẹ́ fún móró bá bá móró kí lójú ẹ rí ẹ àdúrà wọn pa ẹ̀gbọ́n ẹ lójú ọdẹ fẹ́ jẹ́wọ́ bẹ́ẹ̀ sọtọtọ kí ló ṣẹlẹ̀ dábàá múlẹ̀ máa mú ẹ lọ chọọchì ó máa ṣègbélé ó máa ṣàwẹ̀ gbogbo ìmùlẹ̀ ẹ máa dọ̀fẹ́ ìmùlẹ̀ máa dòfo ìmùlẹ̀ máa dasán ẹ sọ fún ìyá ẹ kó gbé ẹ lọ sí chọọchì tí ìyá ẹ máa gbé ẹ lọ church kó lọ jẹ́wọ́ ní church wọ́n máa pe ọlọ́run sọ̀kalẹ̀ wọ́n máa pe àwọn màláìka sọ̀kalẹ̀ wọ́n máa yà ẹ́ sí mímọ́ wọ́n máa tún ayé ẹ ṣe a máa ṣe fíṣọ́rin pọ̀ wọ́n máa dàgbà ayé ó máa ṣoríire ìwọ náà kàn ní ẹ̀sìn bọ̀ tó wàá jẹ́wọ́ tó jáde tó sọ tòótọ́ dey play wàá mọ̀ pé ògo táyé kẹ́hìndé ò lè lò ògo kẹ́hìndé táyé ò lè lò tí táyé bá sọ pé òun fẹ́ lògo kẹ́hìndé tipátipá ó máa ráre ni tí kẹ́hìndé bá náà fẹ́ lògo táyé tipátipá ó máa ṣẹ̀sín ni oníkálukú lọ́lọ́run dá tògótògó jẹ́wọ́ kò lè rógo ẹ̀ lò ọmọ líle. ó máa pé wọ́n á yẹ ẹni tó ẹ̀ fọ́mọ mi dẹ̀ ṣe ń láì bẹ́ẹ̀ mo bá di dẹ́ ṣe bẹ́ẹ̀ lè wá rìn ẹ̀rẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀rẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀rẹ̀ bẹ̀rù ọlọ́run ìgbésẹ̀ wo ni bàbá gan gbé ìgbésẹ̀ wo ni bàbá ń gbé lọ́wọ́ yìí kí ló ń ṣẹlẹ̀ gan ẹ̀yin tí bàbá kí ló ń ṣẹlẹ̀ ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé tẹ̀ ń dìbò mi kó gbélé tẹ̀ ń ṣe jẹ́ mi ì rán ọgbóyin mi ò gbọ́ anything so gbogbo ilé tẹ́ ń ṣe òṣì lẹ́ ń ṣe o mi ò ráyè òṣì ẹ jáde tán kẹ sọ̀kọ́ tẹ́ ń ṣe fún wa o ẹ jẹ́ àrí ìgbésẹ̀ o it's going to one year now o orúkọ mi has to be cleared o orúkọ mi need láti cleared o whoever say I should go to Brekete màá gbéṣẹ́ pé o God's protection ah màmá ẹ má bínú mà ah bọ ẹ fi ẹ fèmí lẹ pẹ̀lú Brekete báwo Brekete ti sọọbù ti bàbá ni I need I need ẹ wo I need to connect àwọn tó wà lókè I need to connect àwọn tó wà lókè a ah, lè sọ pé bàbá lè máa wá láì fún lè máa ẹ sọkọ tá à ń ṣe fún wa kí ló ń ṣẹlẹ̀ ìgbésẹ̀ wo ni ká gbé ìgbésẹ̀ wo ni káwa YouTube náà tún gbé ẹ ìgbésẹ̀ wo ni ká gbé kí ni ká ṣe what's going on ẹ kọ́ lè máa wá kẹ́ máa kẹ́ máa wò káàkó máa sọ̀rọ̀ káàkó máa fojoojúmọ́ putọ́ putọ́ putọ́ putọ́ kí ló ń ṣẹlẹ̀ kí la fẹ́ ṣe gan-an kí la fẹ́ ṣe kí ló ń ṣẹlẹ̀ ẹ kí ló ń ṣẹlẹ̀ ah kí ló ń ṣẹlẹ̀ everybody kọ́ wà everybody kọ́ silent everybody kọ́ ń pawó lọ àwa dẹ̀ wà ń bíbà àwa dẹ̀ ń face many many things ẹ̀yin dẹ̀ ń lówó lọ bẹ́ẹ̀ ṣe ń bu amọ́tò wọn máa pín in máa ní i'm driving wọn máa pín in lọ́la i'm driving kí ló ṣẹlẹ̀ ẹ̀ka àwa náà fẹ́ lo mọ́tò pẹ̀lú ògo wa o a fẹ́ lo mọ́tò pẹ̀lú ògo wa o Ah, àwa náà lógo tó ń ṣe mọ́tò o anógo tó ń ṣe o tó ń ṣe gl o ẹ jọ o ah, ẹ wo ó máa dogun o àláìkè ah, o kí ló ń ṣẹlẹ̀ what's going on mo bá ti máa pé wọn yẹ ní wọn kìíní kan kí ló ń ṣẹlẹ̀ ẹ kò wá everybody kò wá the silence ẹ dẹ̀ ń ṣe justice for Mohbad no justice no peace we are waiting ṣé dandan ni kẹrí kòrónà kẹtó rí just kẹtó rí òótọ́ ni wọ́n wá sún síwájú october one year october two years ten years fifty years kí la ṣe wetin we do kí ló ṣẹlẹ̀ ẹ november sin magistrate court tún wà mo tún lọ forí fọ ojoojúmọ́ ni mò ń lọ court màá lọ sign ẹ fẹ́ pa mí ni. Ah, mo sanwó lọ́yà ẹ mo mú sanwó lọ́yà mo jẹun mo ń mu mo nẹ́bí mo nára mo ẹ ti jẹ free mo mo kọrin mo ń mo níṣẹ́ ọwọ́ mi mo kọrin àwọn èèyàn àwọn èèyàn wọn fún mi lọ díẹ̀ tó yẹ kó fún mi mọ́ based on what's going on ẹ dẹ̀ ti fún wa ní kan tó ń ṣẹlẹ̀ gangan ẹ àwọn èèyàn dẹ̀ sọ pé wọ́n rí yín àwa náà rí yín à ń rí yín a kàn ṣe bí páàrí yín ni bàbá ẹ kàn fún àyìn ẹ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ lórí òkú ọ̀rẹ́ mi tó ti. stop wetin wan do my own name come out and tell people about me To with, with your son tell them how long àbí ṣé bàbá yẹn ti jáde yóò sọ fún àwọn èèyàn pé ah Primeboy ò lè ever pa ọmọ mi ṣá ah kò sọ rí ó dẹ̀ ń ṣe bíi pé èmi náà suspect ó ń wá èmi ni ah mi ò like you? Uh, you have to come out and tell people my relationship with your son you have to come out and tell people how I love your son so much how I do protect him how I stood like a father for him when you even when you were not there so you need to come out and talk to people kò wá ṣe é sí pé ká dákẹ́ kémi I'm going through a lot kí ló dé kí ló Ah mi ìtẹ̀lọ́mọ yín délé mi ìmọ̀ ọkàn ẹ jáde rẹ sọ fáwọn èèyàn i call i call you mo pè yín ọjọ́ tí mo gbọ́ information yẹn you were the first person i called i called you baba mo pè yín mo ní baba kí ló ń ṣẹlẹ̀ baba kí ló ń ṣẹlẹ̀ náà ẹ ẹni ẹ máa pè mí máa pè mí máa pè mí you came to ẹ wá wò mí inú cell once ẹ wá gba information after then gbogbo kẹ́sì ẹ ẹ ti ẹ ti ẹ gbé mi débẹ̀ mọ́ and we are into this together àjọ wàánu ẹ̀ kato wano ẹni na ẹ we are in this thing together we are in this case together i need to know what's going on i need to know what's going on i'm suffering for what i have no hand in mo mo jìyà ẹ mọ̀ di ọlọ́run dẹ̀ máa gbogbo apáta gbogbo ẹni tó bá wà ní kéèsì yìí tí ò lọ́wọ́ mímọ́ lọ́lọ́run máa fi ṣẹ̀sìn o ẹ mọ̀ yẹn o ah i know nothing about it mo mọ̀ ọkàn and you know the world knows what's going on what's going on what's going on kí ló ń ṣẹlẹ̀ i'm tired i'm tired of staying indoor ẹgbẹ́ mi ń ṣoríire àwọn ọmọ ìyá mi ń ṣe nǹkan ńláńlá ẹ kí ló dé kí ló dé ẹni tó bá rò pé òun lè dè mí mọ́lẹ̀ togotogo ọlọ́run máa dè é mọ́lẹ̀ ni ẹni tó bá rò pé òun lè fògo mi ṣe ráre ọlọ́run máa fẹ́ ni yẹn ráre ni ológo lèmi màá rògo mi lù bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ a máa ṣe láṣeyọrí inú ayé. Ah, I've been supporting Mohbad going to court doing this just for us to get justice. Eh? bàbá dẹ̀ fojú parí ẹbí pé mi ò jẹ́ nǹkan yà sọ even how how how am I wọn ti ẹ̀ wo bẹ́ẹ̀ mi gan yẹn feel ẹ eh? ẹ wá ẹ ṣàtúnṣe lórí justice ṣe ń ṣe yìí o ẹ ṣàtúnṣe o a máa lọ fà lórí ẹ̀ báyìí ni a máa lọ fà àṣírí dẹ̀ máa tú gan tá a bá lọ fà a máa lọ fà àṣírí dẹ̀ máa tú gan a máa lọ fà lórí àṣírí máa tú gan táṣírí bá dẹ̀ ti tú anybody báyìí ẹ̀wọ̀n ni à ń sọ fún yín sì yẹn ń ṣagídí kò ségèlè àìpé yóò tẹ̀ mọ bí yẹn ń fìw. àti sọ fún yín whoever have connections kó ṣe pé kẹ́kọ̀ọ́ máa wá life kẹ́ máa wò kẹ́ máa wò bí mọ́là ẹ máa kọ gbọ́rọ̀ káàkiri ẹlòmíì ẹjọ́ ló wá rò ń bẹ̀ wọ́n máa gbé wá sí platform kó wá máa rojọ́ kẹ̀kẹ́kẹ́kẹ́ wá kàn máa rojọ́ gbogbo gbà wá gbé wá lẹ́nu wá gbé lọ́la wá gbé wá lọ́tún lójoojúmọ́ wọ́n máa gbé wá ẹjọ́ sẹ́mi ẹjọ́ ẹjọ́ àfẹ́jọ́ mọ́ we want actions àfẹ́jọ́ mọ́ kó má ṣètò púpọ̀ mọ́ kò gbọ́dọ̀ ṣètò púpọ̀ mọ́ ètò púpọ̀ gbọ́dọ̀ sí mọ́ we want actions kò ń ṣe pójoojúmọ́ ètò ètò ètò ètò ètò ètò ètò ètò ètò kò sí action Ah, ẹ jẹ́ ẹ ẹ faction sí kinní ẹ̀yin pípù tẹ́ ń ṣètò tẹ́ ń ṣètò ẹ mọ èèyàn gíga ẹ connect àwọn èèyàn gíga kò ṣe pé ẹ̀kọ́ máa ma gba láyàn wa ẹ máa ma gba tágà wa ẹ máa àtàwọn ọmọ ńlá agùn bíbà ń sìn ó ní èèyàn kan tó ń fún mi correct gift látà òun oh, ni kí ló kọ mọ́ mi rìn um, the, ble the blessings code mo dá wọn mọ̀ normal àwọn mo lọ life mi lọ life mo sọ mi sọ bọ́ yẹn ṣe nìyẹn mo wá bìbà yẹn fún ọjọ́ mi wá bìbà yẹn fún gift if i come for gift màá lọ gbá game màá lọ cash fund mo láwọn tí màá bá gbá game i will go and play game àmà fi màá fi màá fi káàmù ra mi dáhùn ẹ sọ̀rọ̀ kò ṣe kankan máa bíbá yà máa pawó ẹ fi bíbá ilé ẹ lómi ti sọ bí di counter, ó ti sọ bí di ṣọ́ọ̀bù kí ló dé lórí òkú ọ̀rẹ́ mi náà ẹ àwa dẹ̀ wà á dẹ̀ ń go through a lot kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan àà ah, ah. kí ló ń ṣẹlẹ̀ ẹ wá ẹ wo ẹ mọ ọkọ tẹ́ ń ṣe o i'm not a fool i know what i'm doing o mo kàn mọ̀ ń wòyìn mò ń wòyìn mò ń wòyìn mò ń wòyìn mo fẹ́ wo ibi tẹ́ ń ṣe dé tẹ́ ń ṣe dé because a kò lè máa live like this orúkọ mi orúkọ mi need orúkọ mi wà very important sí mi tẹ́yìn ò bá mọyì ẹ̀ ẹ so kẹ jọ nítorí Ọlọ́run ẹ fètò púpọ̀ lẹ̀ kẹ múṣẹ́ ṣe ẹ fètò púpọ̀ lẹ̀ kẹ múṣẹ́ ṣe ẹ yé máa gbé ilé wa lẹ́nìí gbé ilé wa lọ́la ah, bàbá ẹ ìyàwó ẹ sápẹ́ nǹkan tó bá ń stream láìfù kan làwọn kan fẹ́ẹ́ fi jẹun lẹ́nìí nǹkan tó bá ń stream láìfù kan làwọn kan fẹ́ẹ́ fi jẹun lẹ́nìí everybody kan fi justice bojú we need the truth people we need the truth people please i need àwọn tòótọ́ people are here to wọn wá bíbá yẹn wọn máa bá yín sọ̀rọ̀ lásán ẹ kò lè máa fojú ọmọdé wò mí ẹni tó bá fojú ẹni tó bá fojú dirú àwa yìí ayé ẹni yẹn máa sọnù ni ẹni tó bá bá wí tó bá gbọ́ ó máa ó máa mọ̀ pọ̀rọ̀ wá ju tàgbà lọ ọ̀rọ̀ táwa bá sọ àtọ̀run ló ti wá ó ju tàgbà lọ tí òkò táwa bá ti sọ kẹ mọ̀ kọ́ tẹ̀ ń ṣe ọlọ́run kẹ má di pé máa rógun àgbàrán sìn gbogbo owó tẹ̀ ń ná yẹn àgbàrán máa gun orí ẹ̀ sí àsíà so kẹ mọ nǹkan tẹ́ ẹ̀ let's all speak truth stand for truth stand for truth speak truth ẹ jà fún real justice ẹ má jà fún pocket and ó ní ó ní ọ̀rọ̀ kan tí westo sọ máa ń play ọ̀rọ̀ yẹn westo yẹn lọ́pọlọ ó lọ ó lọ àyẹ̀wò godmother mo ti wo kinní yẹn westo yẹn lọ́pọlọ ó lọ́pọlọ mo like ẹ̀ ó nìkan mo máa ń láìkí ọ̀rọ̀ ẹ̀ ń gbà mí orí ẹ̀ máa ń pé ó sọ̀rọ̀ kan lórí platform kan kò mọ̀ pé mo wà ń bẹ̀ mo kàn wá mo gbọ́rọ̀ yẹn mo wò ó pé ah oh fuck ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí make sense go to godmother and watch one ẹ lọ wo kíní kan bíbẹ̀ we need justice we need justice and people are really spending for this justice but we are not seeing anything ah rí kankan clean clear kẹ́ẹ̀kọ́ lè máa sọ pé kéèyàn kan máa wá kó máa ní kókó máa pó kó màmá lẹ́ẹ̀mẹ́ta ẹ́ẹ́ màmá màmá màmá ṣé kí n sọ ẹ má jẹ́ sọ o tí bá sọ <clears throat> evidence rẹ̀ ń wò yìí o evidence rẹ̀ lè yìí o sirigidi lè yìí o wèrèwèrè lè yìí o gbẹrẹgbẹrẹ gbirigbiri ẹ kàn gbé wa ní gbogbo ẹni ẹ kàn fẹ́ pa wá sáyé ni ìkà ní gbogbo yín mo ṣe pé ká máa wá ìwà ẹ má máa fọ̀rọ̀ wọ́ wa lẹ́nu wò ẹ gbé wa débẹ̀ ẹ ṣetán ɛfi hàn ɛfi ɛ fi bò ɛ post anything ẹ tú àṣírí ẹ dalẹ̀ lọ àfẹ́ gbogbo eléyìí o everybody mọwọ́ ara wọn ẹ mọ̀kọ́ tẹ̀ ń o kò fọ́nì o mo mọ̀kọ́ tí mò ń ṣe o. and that of the four names one of the four ló wà nínú ilé tí Mohbad ti kú Wunmi started by saying they have killed him they should come and collect trophy. Who are those people? We don't know. Now, it go by saying, Crime boy ló pa Mohbad. Ó sọ bẹ́ẹ̀, àdúrà kò tẹ́gun mi before the magistrate, before the judge, before in the court that kí ló pa eh, ẹ̀gbọ́n ẹ̀ ó ní Prime boy. Kí ló ṣẹlẹ̀ tó fi sọ bẹ́ẹ̀? Kí lẹ́ evidence ẹ̀ ó ní Wùmí ló sọ bẹ́ẹ̀ fún mi. The same Wùmí told the world that industry got me because I remember my Mama Mohbad was quoting Wunmi saying ẹ bá mi wá náírà o ẹ bá mi wá kíní kan o mi ò mọ̀ wọ́n rí o meaning that the same Wunmi told Mr. A prime boy the same Wunmi told Mr. B industry god and the same Wunmi told Karimo because Karimo come out recently saying uh, came out recently and uh, you know saying that wọ́n ní wípé nọ́ọ̀sì ni ó gún lábẹ́rẹ́ tó fi kú and I remember baba Mohbad saying that so Wunmi has given us industry god she has given us prime boy she has given us nurse and she went ahead on a particular day calling baba Mohbad saying tẹ́ ẹ bá gba ọmọ mi bẹ́ẹ̀ ṣe pa Mohbad and you are also telling us baba mohbad ni because at the point atúgbọ́ wípé baba mohbad lọ sí mohbad lóye now this is it wunmi you have to pick one and give us proof if it is prime boy that kill mohbad and you are so sure stand by it clear nurse clear baba mohbad and clear industry god it if it is industry god that kill mohbad stand by it. Time boy tell baba mohbad and tell the nurse if it is the nurse that kill mohbad stand by it you need to clear baba mohbad you need to clear prime boy and you need to clear industry god you just have to stand by working your husband because as a wife you will see it finish you will see everything. So this that Bible is saying is a big word, and I don't want us to joke with it because we cannot continue to have different killers that are not even at the crime scene. You are the. Ṣẹ́ǹgbọ́. Ṣẹ́ǹgbọ́ mi ò sí bẹ́ẹ̀ mi ò sí lé I was not in that house with them mi ò sí lé pẹ̀lú ẹ mi ò délé yẹn pẹ̀lú ẹ ẹ ẹ ẹ kí ni mo ṣe kí ni mo rà á gbà ẹ tó bá jẹ́wọ́ ó máa jẹ́wọ́ ẹ tó bá jẹ́wọ́ ó máa jẹ́wọ́ ó máa jẹ́wọ́ tó bá jẹ́wọ́ ẹ fúnra ẹ báyìí ló máa jẹ́wọ́ tó bá jẹ́wọ́ ó pé. gbogbo èèyàn obi o ó ní ewu lórí ní àgbà ẹ má mọ̀ pé ọmọdé ti ju àgbà lọ nǹkan tọmọdé mi bá rí báyìí tó bá sọ fágbà kágbà mu agba àgbà tó bá omode ọmọdé ṣeré ó di gbára ni nìyẹn ìyọ̀nṣẹ́ àgbà ó ti dàgbà àgbà àgbà ọmọ olórí burúkú ó dẹ̀ ń da ogbóyin ríbaríbo ó ń da ogbóyin ríbaríbo ó ń da ogbóyin ríbaríbo ó ń da ogbóyin ríbaríbo ó ń ṣe bí alágbára láàrin ẹ̀yìn ọ̀lẹ ọmọ tí ò ní level ọmọ tí ò ní anything ọmọ tí ò ní kankan eh. ẹ ó dẹ̀ ń ṣe ṣí tó ń ṣe ṣí tó ń ṣe ṣí tẹ̀lé ń wò ẹ̀ ń wò ẹ̀ ń wò ẹ̀ ń wò ó dẹ̀ ń gé gbogbo yín báyìí ó ń gé yín ó ń gé yín Ronaldo Messi ó ń ó dà pé o ti wo kí ló kọ Chinese soccer lọ́wọ́ kípa àwọn bóòsì yẹn tó fún lábẹ́rẹ́ yẹn. àwọn ògbọ́ kọ̀ọ̀kan a máa mú gbogbo wèrè tó bá sọ ó lọ anywhere bí ó ní ṣerú ẹ̀ kí ni mo rà á ń gbà ẹ́ mi ò ní kólóko má roko mi ò ní kólódò má rodò ẹ́ kí ló dé ẹgbẹ́lẹ́kì ẹ lọ́fà ẹgbẹ́lẹ́kì ẹ lọ́fà. mi ìrírú eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni àrírí eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o dẹ̀ fẹ́ sọ ẹ di set up master ẹ o fẹ́ sẹ́ẹ̀tì wèrè mọ́ wèrè o fẹ́ sọ̀rọ̀ wájú pọ̀ mọ́ ti pàkọ́ o fẹ́ gbèrò náà dò o fẹ́ gbé lọ sí o fẹ́ gbé lọ sí India kó lọ máa play ń o ah, fẹ́ rán mi lọ síbi tí mi ò fẹ́ níbo o fẹ́ gbé Messi o fẹ́ ní kó máa play fún Nàìjíríà ẹ́ níbo ah, ọlọ́run má jẹ́ arógun kirikiri kẹyẹ́ tèmi kirikiri ẹ́ boarding school ó mọ boarding school ti pọ́psí mi rán mi lọ ni wọ́n rán mi lọ kirikiri school wọ́n rán mi lọ body school olówó ńlá ni. this is what we have been telling you to be saying to be saying before now. ló máa rán ra ẹ lọbẹ. ìwọ dá school tó ti ń lọ tẹ́lẹ̀ oh. kò yàtọ̀ sí kirikiri kò yàtọ̀ sí kóyì ìwọ náà ló máa para lọbẹ ẹni tó lẹ́rù ló máa forí ara ẹ̀ gbé ó dẹ̀yìn gbín ká tó fi ìkara ohun kòkò ẹ sóríire gbogbo yín pátá ẹ̀yin ọ̀tá mi ni o ẹ̀yin tèmi dẹ̀ wá bí ẹ wá fọ ọ. Ma fọ o àwa wà oríire máa oríire ń bá yín ẹ̀ mọ́ ni o ògo ń bá yín o àwọn ọmọ yín ṣàṣeyege wọ́n ṣàṣeyọrí ẹ̀ mọ́ ni o àwọn wèrè tó wà ń bí yẹn <laughs> òfò ẹ̀mọ́ kọ́yàn ni òfò ń gbófò gàn pẹ́ òṣì ń gbóṣì gàn pẹ́ àdánù ń gbàdánù gàn pẹ́ gbogbo wọn ṣòṣì gàn pẹ́ wọ́n máa padà bọ́ lórí ọ̀pẹ wọ́n máa kán lẹ́yìn lórí ọ̀pẹ kò ní sẹ́ni tó máa gbé wọn àbẹ́yìn lẹ fẹ́ lọ gbé wọn torí èmi gan ma ti japa yé yé mo ti japa níbo wọn ò ní ṣoríire àwọn ayé kò. má dára ọjọ́ ìrora fún kọ́ra máa mọ ògógóró. tí bá rántí. má lọ já fún ẹ̀dá. má kàn máa jẹun lọ́ngbà mi ni. I go just dey chop dey go. If I just remember Mohbad sometimes, the food go just tire me if i remember how i live in panty everything go just tire me i fit dey fok dey go sef if i just remember anything anything go tire me wọn máa tire me. ni màá wọ pé kí ló ṣẹlẹ̀ mi ò tí ì four months because i dey always think even if i dey watch movie i dey always think my head dey bump say who kill my friend why how Mohbad take die how who's, what kind of pain emo the only thing i think sometimes is pain tí Mohbad go through lọ́jọ́ tó fẹ́ pa yẹn ọjọ́ tó fẹ́ kú yẹn pain that pain to go through pain to go through yẹn pain to go through yẹn pain yẹn gangan ni mo fẹ́ kẹ́kọ̀ọ́ ronú ẹ̀ you guys just think about that pain think about that dábìrì tó ní fẹ́ kú ó máa wọ ebi bùyẹ má pa mí ha ẹ má pa mí lóòótọ́ ẹ má fẹ́ pa mí ni ha àwọn ebi ti fẹ́ pa mí báwo lànà bí ẹ̀mí ṣe kọ́kọ́ yọ ẹ̀mí yẹn lára ẹ̀ báwo lẹ̀mí ṣe kọ́kọ́ jáde lára ẹ̀ báwo ló ṣe kọ́kọ́ fi olórí ilé ológo ìdílé ẹ̀dẹ̀ má toró toró ẹ burú ẹ̀yin ọmọ ádámù. Ah! mo má ṣe fún yín o ẹni tó ṣẹ̀ṣẹ̀ rálé tó fẹ́ gba range tó fẹ́ tó títọ̀ sí wà níwájú ẹ̀ tí a lot kí ló dé tẹ̀fi pa Mohbad will be crying no tears Mohbad will be screaming nobody to hear Mohbad will be looking but he's seeing nothing anymore wọ́n ti sínú pàdánù ẹ ní ṣoríire ẹ ní ṣèjọ́ méje ẹ ní ṣàǹkan tó dáa jẹ ẹ máa ṣòfò ní àgbákò máa bá yín ni ẹ ibi ìkẹyìn tẹ máa ṣe láyé nìyẹn ibi ìkẹyìn tẹ máa ṣe láyé nìyẹn ibi ìkẹyìn tẹ máa ṣe láyé nìyẹn ẹ ní ṣerú ẹ mọ́ eléyìí la ṣe mọ́ yín ẹ ní ṣerú ẹ mọ́ ó ti pẹ́ tẹ́ tí ń ṣe òun náà ti sọ ó ti sọ think you can kill me òbí ò lè pa mí tó bá pa mí family mi o ṣebí gbogbo family yìí kíní kan kíní kan ó ti sọ ó rí ó rí ó now ó now he saw it coming he saw the death he saw he saw the enemies. Eh? Eh? ìgbà tí àwọn ọmọ israelite tọrí àwọn ọ̀tá wọn sátọ Mósè lọ Mósè sátọ Elédùmarè yìí pé ìwọ Ọlọ́run ìwọ ló kó àwọn èèyàn yìí fún mi báwo ni máa ṣe kó wọn kọjá òkun pupa yìí ọlọ́run sọ fún pé èní ni máa sọ orúkọ mi tí mi sọ fún ẹ rí Jehovah ó ní mú ọ̀pá ọwọ́ rẹ ó ní fi la omi yẹn omi yẹn sì pín sí méjì wọ́n sì lọ lọ́fẹ̀ẹ́ sórí àwọn ọmọ Fáráò wọ́n ṣègbè sínú òkun pupa wọ́n ṣègbè life and direct wọ́n ṣẹ̀sìn wọ́n ṣègbè tí wọ́n bàjẹ́ gbogbo ògo tó ní gbogbo ọlà tó ní gbogbo ẹ̀ ó ṣègbè torí pé kí ni kò síbi tó ń lọ àwa ti kígbe ọlọ́run a ti kígbe Jehovah tí Mósè képe a ti képe ọlọ́run Mósè Orímọládé a ti képe ọlọ́run Babalọ́lá a ti képe ọlọ́run àwọn ẹni ńláńlá àwọn ẹni tiẹ̀ a ti képe ọlọ́run ìjọ mímọ́ a ti sátọ̀ ọlọ́run lọ you have no power àti wọ àtẹ̀sù ẹ̀ ní agbára lórí mi wọn The only thing that will favor you, that will help you now, or set a life camp for yourself and tell the world the truth how it happens òun nìkan ló lè fi lọ scot free tí ẹ pé àwọn èèyàn even tó bá wà kirikiri wọ́n sì lè wá máa dáná fún ẹlẹ́kọ̀ọ̀kan pé àkọ́ ah, lè fi olórí Mohbad lẹ̀ wọ́n yìí máa máa dáná spark mi gan ẹ̀kan kan máa máa ṣe indomie àtẹ̀yìn wá indomie àtẹ̀yìn wọ́n máa báyìí ṣe wá ṣe àṣe à kò ní dín kò ní yẹ every weekend every Friday indomie àtẹ̀yìn àtẹ̀yìn àtẹ̀yìn tó fẹ́ fi pa ọ̀rẹ́ mi láyé òun ni màá bẹ́ẹ̀ dín màá bẹ́ẹ̀ fata yẹ́rìyẹ́rì sí àwọn tómi olódòró yigiyigi ẹ bàjẹ́ wọ́n gbẹ́mí ara ẹ̀ oníṣẹ́ bẹ́ẹ̀ mọ́. Iṣu dídí náà. máa ṣètò ládàá báyìí tala máa gbé wá sókè tó máa ṣe náà tala máa gbé wá sókè tó máa sọ̀rọ̀ gidi tó máa sọ̀rọ̀ tá a fẹ́ gbọ́ brahamu ọmọ mi ẹ àdìsá mo máa mọ àdìsá yìí o ó pè mí lórúkọ tí mo ń jẹ́ máa poli brahamu orúkọ tí mo fi ń jù wọ́n lọ ń gbòòrò. ta ni máa gbé wá sókè tó máa sọ̀rọ̀ tó máa mọ́kàn mi tutù bí omi àmú. gbé wá sókè tó máa ń mọ́kàn mi tutù bí omi àmù. ta ló lè wá sọ̀rọ̀ ìdùnnú? afternoon. Hey, eh, God's protection o, good afternoon ma. Ẹ̀ka sàn, báwo ni gbogbo ẹ̀? Ah, ah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bẹ́ẹ̀ bá kọ́mẹ́ntì mi sí òdì So let me let me just tell you this please ṣé orí ẹ mo kọ mo kọ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ òun bínú lọ́wọ́ ń gbà yẹn mo kọ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Ah, ẹ má sọ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ń bí o. Ah. Ah, mo ti cancel any anything bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ on um, um, prime boy live stream oya God's protection don't ever say it again okay my lord I have heard you. Primeboy ṣé o mọ̀ kan tó ah. A máa táàgì VDM, o ti understand? A máa eh, táàgì ṣé o mọ̀ pé ṣé o mọ̀ pé hmm. kó tó ní kó lọ sí? Eh, ṣé o mọ̀ pé kó tó lọ sí kó lọ sí station gbà yẹn? VDM sọ̀rọ̀ kan. VDM ní kó o lọ sí press kó o tètè yá lọ sọ gbogbo nǹkan tó o mọ̀ nípa kéèsì mọ́ òkú tó dípò máa lọ station kan tó yí mọ́ ẹ lọ́wọ́ mọ̀ bóyá owó fíìmù bí owó fíìmù yẹn bóyá owó ṣó yẹn gbà yẹn. ọlọ́run sọ pé sọ pé nǹkan ti ń wù mí lò ṣé mo pé kan títí Wùmí lò báyìí ò ní pé wọ́n wọ́n sọ fún wa pé kan kò ń ṣe kan tó wà lórí press náà máa sọ ní court ṣé o mọ̀ pé kan tó ń sọ nìyẹn and meanwhile ìkan tá à ń sọ ní press ìkan tá à ń sọ lórí TikTok àwọn lọ́ọ̀yà wọ́n ń gbọ́ wọ́n dẹ̀ ń wò ó o ti understand so wàá lọ sí ọ̀dọ̀ ọ̀dọ̀ kí lorúkọ april very dark man a máa táàgì ẹ̀ a gbọ́dọ̀ táàgì ẹ̀ mọ́ you will say all your truth even though tó bá jẹ́ kó kan ti ọmọ ọ̀ṣọ́rin jẹ́ kí sọ̀kan fún ẹ ẹni tó bá fẹ́ bá yé èèyàn jẹ́ kò ní sí síkírìtì wò díẹ̀ tó bá wà lọ́wọ́ èèyàn tíyẹn bá fọn kásìkò lórí òjò kò kò. some people don't have sense sẹ́rí ìdí tí mo fi máa ń sọ páwọn èèyàn kan ò ní common sense ṣé fẹ́ rí ṣé vdm ní ọlọ́pàá ṣé ọlọ́pàá ṣé vdm tó bá sọ ṣé kìí ṣe ọlọ́pàá because wípé èèyàn máa ń praise èèyàn kọjá kínní too emotional lẹ́ṣẹ̀ máa ń lose guard ló fi jẹ́ pé ibi tó bá yẹ kẹ́ ẹ̀ dorí kọ sometimes ẹ kàn máa ń rò pé bóyá báwo ni tẹ́yìn ṣe máa ń sọ̀rọ̀ báyìí ah, ṣé very ṣé VDM ò rí àbí kò mọ̀ àbí kò mọ̀gbà tó ti jáde kò gbọ́rọ̀ tó ti sọ látijọ́ ẹ̀ tó tún fi wá di pé ọ̀dọ̀ ẹ̀ ni kó gbà lọ kó lọ máa pa láwọn èèyàn ò ní làákàyè because nígbà táwọn ọmọ kéékèèké kan àwọn ọmọ kínkìnkì kan tó kò bá ń sọ̀rọ̀ tó pé yín tẹ́ ẹ̀ dàgbà ẹ má máa lo màmá fọmọ kókóró tẹ́ ẹ máa wò kó tó yípo ti cover face tẹ́ ẹ̀ mọ̀ bó ṣe ń sọ̀rọ̀ tẹ́ ẹ máa face pé bóyá ẹni yẹn nàkàyè ń bẹ́ẹ̀ fún un ṣé vdm ni ọlọ́pàá because I don't even òye mi ni ẹ má bínú o òye mi ni o ṣé vdm ni ọlọ́pàá ṣé vdm ṣẹ̀ṣẹ̀ rí ó ṣẹ̀ṣẹ̀ ó rí prime boy lẹ́nìí ṣó ṣẹ̀ṣẹ̀ rí prep àbí kò mọ ohun tó ń lọ àbí kò rí àbí everybody kọ́ ló ti analyze ẹ̀ prime boy vdm ti sọ many many people ti sọ everybody ti sọ pé inú ilé ni ikú tó pa Mohbad wà even ìyá gọ́ òjò tó jẹ́ godmother àwọn her parents saying this pẹ́nu lẹ́ni Mohbad kú sí why you dey go do this go to that go to this ntẹ́mi sọ fún nígbà yẹn pé kó lọ clear orúkọ ẹ̀ tó ní gbẹ́nu mi sọ̀hún gbàtí náà wọ́n ń jó lábẹ́ asọ́nsìn tó kọrin tí ò rẹ́ni stream ẹ̀ <laughs> torí ẹni mo nígbà tó bá dá wọn stage kan ẹ kọ́ kọrin wà lẹ́ ọ̀rìn lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ìgboro gan wọ́n fẹ́ lè máa sọ̀kò mọ́ ẹ wọ́n á ní wá má pa mí bó o sì màmá ẹ̀ gan máa lọ gan wọ́n á ní wá ìyá ọmọ tó pọ̀ rẹ́ nu so that thing now is happening now it's not it's not it's happening right now so now you, people are not happy now Wumi money ní Wumi afẹlá Wumi agbádùn Wumi ajayé I've told you Wumi ajayé because money go tó bá tó dé tó bá dé lu òyìnbó a tún mú fọ́tò ọkọ ẹ̀ a tún sọ pé wọ́n ló pa ọkọ òun Wumi trabaye, ayé Wumi trabaye, ayé sare gidi jẹ́ kí ayé mọ̀ pé ọwọ́ Wùmí ò mọ́ nínú ikú tó pa ọkọ rẹ̀ jẹ́ kí ayé mọ̀ pé ò mọ̀ kankan bẹ́ẹ̀ ò sí nínú ilé you are not there but àwọn tí wọ́n ń control yín tó bá ti lé ń control yín tí wọ́n ń sọ fún yín pé nǹkan báyìí ní kẹ́ ṣe ẹ mọ̀ dá lóhùn o òpònú ní tiẹ̀ o dìdìrín ní tiẹ̀ o mọ̀ ṣe bí ipò gbọ́ o kò mọ̀rọ̀ sọ o ó ń bú bàbá ó ń bú màmá ó ń ṣe kinní kan o mọ̀ pé àwọn tí wọ́n ń lò fún yín wọn ò ní jẹ́ kéétí yín ó sì àwọn tó jẹ́ pé wọ́n ń control yín wọ́n ní jẹ́ wọ́n mọ òótọ́ ọ̀rọ̀ wọ́n ní jẹ́ kí ti yín ó sí wọ́n ní jẹ́ kí ti yín ó sí. a ní kó o pariwo ìwọ ni kó o máa jáde máa fún jẹ nígbà tó bá ní lára everyday ọ̀n lọ sọ́dọ̀ kìíní kan ọ̀n lọ sọ́dọ̀ gbá ọ̀n lọ sọ́dọ̀ fún jẹ tàbí kí wọ́n tó tún gba newspaper lọ mo sọ fún ẹ mo ní ìgbà tó ń wá sórí kìíní wọ́n ń fún ẹ lówó wọ́n ń fún ẹ ní gift tó bá lè ṣoṣo yẹn fún ọ̀sẹ̀ kan wàá pawó newspaper more than that wàá pa more than owó tó yẹ kó fi ṣe news mo sọ eléyìí fún yín mo ní ẹ má máa wojú owó tẹ ẹ bá ń pa bọ́ tẹ ẹ bá ti ń wojú owó tẹ bá iye báyìí ni mo pa ṣé màá wá lọ dàálẹ̀ sí newspaper i'm a public figure star kìíní kan you are not a public figure because public figure tó jẹ́ pé orúkọ tí wọ́n ń lò orúkọ tí wọ́n gbélé lórí orúkọ burúkú ni you need to clear that name first má wo towó tó ń rí lọ lówó yẹn kó o fi lọ bá newspaper mo ní lọ sí newspaper bó ṣaláròyé ẹ eh, sorry bó ṣe BBC Yorùbá bó ṣe BBC Yorùbá bó ṣe punch bó ṣe kan go there go and explain to them lọ sọ fún wọn sọ gbogbo tó o mà tí tó tún ti mà tí tó tún ti mọ̀ lọ sọ fún wọn jẹ́ kí wọ́n mọ̀ wípé nǹkan kan báyìí ló ń ṣẹlẹ̀ tell them now ṣàlàyé tẹnu ẹ gbogbo àwọn nǹkan mi tó mọ̀ sọ fún wọn but nígbà tẹnu bá rùn nǹkan newspaper ló lè bọ ẹ broadcasting tó ń ṣe newspaper ló lè bẹ ẹ sọ newspaper ló lè bẹ ẹ broadcast ẹ ló lè bẹ ẹ fún síta ló lè jẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan tó ń sọ kì í ṣe blogger blogger tó ń gbé ẹ wá tó ní kó máa bọ̀ wá ẹ yẹ wá máa sọ lẹ́nìí did you see me to call you to come to join my platform I don't need it I don't need it. I can't. I, sometimes I always seen him on my platform on TikTok. Join me, but I have never recognized him because where your name can be recognized, where you can clear your name is in paper news because I mean no, I'm not a, a newspaper. Mo ṣe media news, eh, media newspaper. I want yet. I want yet. Not lórí nìyẹn. I'm activist and co-blogger. I'm activist co-blogger motivational motivation motivational speaker investigative vigor fee blog, sorry yeah fee blog. i'm not a normal blogger you can call me i, I can still call myself investigative blogger or investigator blogger yeah because it's like nǹkan kó o investigate nǹkan ojú tó fi wò kó investigate ẹ̀ kó sọ. So, kò dẹ̀ mọ́rọ̀ yẹn kò dẹ̀ fi. ẹ picture mi rí face mi. kò dẹ̀ kò dẹ̀ mọ́rọ̀ yẹn kò dẹ̀ fi ṣe nǹkan tó fẹ́ ṣe ni kì í ṣe wípé. Ah, Mohbad is my childhood friend is my friend. kò dẹ̀ ṣàlàyé nǹkan tó bá wá that is it do you get it do you understand me now. Ah, wanted is too much. àwọn tó lè bẹ ṣe nìyẹn èmi ò gbé news mi ṣe newspaper. báwo yóò yóò. àwọn tó máa bẹ broadcast. wọn ò pè mí wọn ò mẹ́sẹ̀gì mi. ó wáyé pé pépà mẹ́rin ló lè lò mẹ́ta àwọn tó máa bẹ ṣe nìyẹn. nothing nothing you just went ahead and post Me wanted just like that. torí pé bóyá kéèyàn lè wá wò mí àbí kankan torí èrò ah ó yá máa bọ̀ ó yá máa bọ̀ no i don't do so. my shape of my head is my eyes colour my my irọ́ lè ọ̀dà wọ́n wọ́n sọ kọ́lọ̀ heart mi wọ́n fẹ́ lè sọ kọ́lọ̀ tí prig mi jẹ́ gan bẹ́ẹ̀ pé large big large very large wọ́n máa ń kọ́ síbẹ̀ prig very large nípa ayé wọn ti bàjẹ́ ọ̀nà ayé wọn ní ṣoríire ọbẹ̀ gbẹ̀mí mi lé dòdò ni. ọjọ́ ìrora máa mu ọtí jù ọjà fún mi. kí ni mo rà ń gbà wọn náà extra large ní oògùn ṣe extra very ọba pé kan very wèrè tọ́lọ́ máa ṣe orí very very big fún ẹ ó máa mọ̀ pé òun ṣe mí fẹ́ orí extra big orí extra very very big I get a very big God o oh. is orí pé wọn lo I get extra God o oh. very very big God o oh. is always by my side a very big God o by my side by my side I get a very big God o. He's always by my side. A very big God oh, by my side, by my, by my side, by my side, by my side, by my side. I get a very big God oh. He's always by my side. A very big God oh, by my side, by my side. <laughs> Ọlọ́run ńlá ńlá ló wà lẹ́gbẹ̀ẹ́ wa. Wá gbé gẹ̀ẹ́sì ọlọ́run yi. Ọlọ́run yìí ò ń gbẹ ẹbọ kò ń kó máa ṣe lórin ọpẹ́ kó máa jíjó ọpẹ́ yẹn kó máa ṣe ránṣà kìjẹ́ ìrẹ́ ni oníṣẹ́ ìyanu láti dìde ìṣe ìdàgbà ìyàwó di to be praised ìyàwó di to be praised the Lord. Hmm ẹ máa lọ fa ẹ máa lọ fa mo kò fẹ́ pààrọ̀ ní rẹ nítorí mo ìwà á ti ń kan mí jù kó tó sọ pé ọmọ yẹn rúdù torí wọn pẹ́ ní mo rúdù ẹ pẹ́ náà rúdù nǹkan tó máa ń dùn mí jù fún yín nìyẹn tára bá ń kan mí you guys should know my mood yàtọ̀ sí rúdù èyí máa compare mood mi sí rude my mood is to clear you my mood is to tell you the truth my mood is to tell you how i feel and what's going on i'm not rude I mean, mo ní respect you. monkey no fine but your mama like am as i dey jaye mi she be them no like am. They won't make me they beg. They won't make me they toro je. They won't make me they kuru kerele allow God say never on yeah. Every day I feel His grace. Double tap, double tap, tap lọ́wọ́lé lọ́fà láì. Jíjẹ mímú mi rọrùn, mi ò kàn lápá, mi ò kàn lẹ́sẹ̀, I thank God wáyò. Àrò olúwa mo dúpẹ́ ọpẹ́ ló yẹrù mi torí náà màá jó ìjọ pẹ́ ìjọ ayọ̀ màá jó ìjọ pẹ́ bóyá màá jó ìjọ pẹ́ bóyá màá jó ìjọ pẹ́ ìjọ pẹ́ mi dànù ìjọ pẹ́ mi rèé ó ṣeun mi lè gbàdé fún mi ó gbé mi dépò ara ìjọ pẹ́ mi dànù àná ijó ọpẹ́ mi rèé ó ṣeun mi lè gbàgbé fún mi ó gbé mi dépò ẹni tí mọ́tò bá gbá kọ́ ló mú nọ́mbà me i go thank from january till december oh cause wetin god fit do man no fit do am o. Oh àwọn afúnilẹ́dí ẹ̀sìn kó díndín ẹran torí náà màá jó ijó pẹ́ màá jó ijó pẹ́ ijó bóyá màá jó ijó pẹ́ ijó bóyá màá jó ijó pẹ́ ijó ayọ̀ ijó pẹ́ mi dànù ijó pẹ́ ijó ó ṣeun mẹ́lẹ̀ gbàdé fún mi ó gbé mi dépò àràkàn ìjọ pẹ́ mi dànà ìjọ pẹ́ mi rèé ó ṣeun mẹ́lẹ̀ gbàdé fún mi. see e no matter e no matter you no get today tomorrow sure ọ̀la lóyún nobody know wetin e go born on lo jẹ́ ká jayé on lo on God torí náà màá dùn jó ìjọ pẹ́ yẹ́yẹ́ ìjọ ayọ̀ ó yá máa jó ìjọ pẹ́ kàkàkàkà ìjọ ayọ̀ ó yá ìjọ pẹ́ yẹ́ ìjọ ayọ̀ ìjọ pẹ́ yẹ́ ìjọ ayọ̀ ìjọ pẹ́ ìdànù ìjọ pẹ́ mìíràn. ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀. ìjọ pẹ́. The title of that song is Ijo Ope mo máa play fídíò Fọláṣadé àbúròyà Mohbad fún yín sìn. ìjọpẹ́ kò ní dá lẹ́sẹ̀ wa a ti ń jíjú ọpẹ́ wọ́n ti ń reduce ẹni jèrè. <laughs> wọn ò bẹ́ẹ̀ gbọ́ wọn ò bẹ́ẹ̀ ebi tá a fi sọ fún ọdún kò sí nǹkan tó kọ ẹ jẹ́ kí n play àbúròyà Mohbad fún yín ẹ jẹ́ ń pray àbúrò Mohbad fún ẹ mo sọ fún àwọn èèyàn ò fẹ́ orin tó ń gbọ́ yẹn ọmọ pé àwọn èèyàn ń stream ẹ ní kínní orin tó mo fi sọ fún ẹ wípé hmm, people don't love you tán bá wá níwà pọ́n nífẹ̀ẹ́ wọn they are joke they are just playing you because of what they want to get from you they think you will talk that is their thought for you they thought you, they, you will talk so you, you just use your brain but you know sometimes ẹni tó bá ń sòtọrọ fún yàn ó máa ń dọ̀tẹ́ yàn ń gbà mí ẹ jẹ́ ń play ya àbúrò ya Mohbad gbogbo tó ń sọ lẹ́nu mẹ́ta tó ti mú un lẹ̀ fa tó ń sọ̀rọ̀ tó ń jà bó tiẹ̀ ń bínú ni àti èmi àkànbẹ́ tí ń bá fà ẹ jẹ́ n ẹ jẹ́ n play. mo ṣe fídíò mo ti mo ṣe fídíò wípé kí bàbá Mohbad àti Bukky mo ti ní ìrìn dá sí ọ̀rọ̀ Mohbad àti ojúmọ̀. a ti padà máa wá analyze o káwọn fídíò kan o. tí nǹkan burúkú bá ń ṣe mo ṣe ti mú laptop mi ó ní fọ́ọ̀tù. láìsọ àti mo ṣe máa sọ̀rọ̀. ó ti yọrọ. bọ́ ohun mi double tap your skin ẹ bá mi gbọ́wọ́ lé love and life. látìgbà tí Mohbad ti kú many things have gone wrong nítorí tiẹ̀ in each every family in family Mohbad in family mọ́mí in family ìyàwó because of you kò fẹ́ kó mọ̀ wípé àwọn ìgbà kan bọ̀ tó máa ní ìdáhùn èèyàn sí. Si sọ ti oníṣù pẹ̀lú sí time bọ̀ máa ní ìtàn torí mo mọ bí. hello how are you. hello good afternoon. how afternoon how are you doing. i'm fine. do you have anything to say. yes, yes i have something yes. to say. go on. okay. Oh.

síǹkì kó jẹ́ kí àwọn nǹkan tó ń ṣe lọ́wọ́ báyìí kó máa tọ́kẹ̀ sí ọjọ́ ọ̀la ẹni tí wọ́n torí ẹ̀ tíráàkì olónífẹ̀ẹ́ ṣọ́ṣọ̀pù onífẹ̀ẹ́ ṣọ́ṣọ̀ àwọn ìwà tó ń wò yìí mo fẹ́ kó lọ rò dáadáa tó bá sọ fún ẹ pé kó máa jó lọ mọ̀ owó ẹ̀yẹn oníṣàyìn máa ń dì òru I'm just pleading to your sister now that she should stop all what she's doing because no matter what, the message is wà even láì sọ̀rọ̀ oníkàlùkù máa gba nǹkan tó ṣe àkóra wa sì ti dàbí ọmọ ọjọ́ mẹ́jọ nítorí tiẹ̀ dẹ̀ ni many things now and you refuse to see it and you keep on doing the wrong thing upon wrong thing and you are betraying many people is it right tó bá right lọ́kùn ẹ̀ kó máa ṣe àwọn tí wọ́n ń dance fún ẹ tí wọ́n ń lù fún ẹ tó ní kó máa jó má gbàgbé pé tó bá yá wọn ní síbẹ̀ fún ẹ mọ́ i'm just giving you a little advice mo lè fún ẹ fún pé tí ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá wù yín kẹ wá fún mi because I'm full on the ground mi ò ní táyọ̀ fún mo kàn fún ẹ ní àgbà wọ́n ti ní ìrìn tá a bá ní kábẹ́ẹ̀jì àmàbíyàn so wọ́n dẹ̀ sọ pé àwọn Yorùbá máa ń pòwe yẹn pé tá a bá ní kábíyèjì so mo máa ń take time láti kọ́kọ́ fẹ́ reply you know fídíò tí mo ṣe lánàá tí mo fi sọ fún mi pé kó kó take it easy pé kí èèyàn kan wá ṣe pósì ní ilé sanmi ilé sanmi gbé pósì yẹn ó wá ń ṣépè fún ìyá ẹ èmi ò lè blame ẹ. Many of you bloggers here you are not for justice for Mohbad. You are just there to destroy ó dẹ̀ jẹ́ nínú owó Mohbad cash out nínú ẹ̀ àbí ó dẹ̀ tún wò mí sọ̀sùn ó tún bọ̀ mí èmi máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ ó jẹ́ kó mọ̀ pé èmi mi ò ń ṣe ẹni tó máa ń beg lọ́wọ́ èèyàn mi ì tọ́wọ́ lọ́wọ́ ìyá láyà ẹ̀ ìṣẹ́wọ́ mi tó mi jẹ́ ibi tí mo dẹ̀ ṣiṣẹ́ dé yìí tí mo bá iṣẹ́ ayé mi dé yìí mo ṣúọ̀ pé many of you tẹ máa ń sọ̀rọ̀ lórí burúkú yẹn ọmọ ìran kíran ẹ níran tó bá níran ni mo bá lò jẹ́ kọ́ mọ̀ wọ̀ òun bèè pé ta lèmi ta ni èmi oh mi lè blame ẹ olórí burúkú ara yẹn níṣẹ́ bẹ́ẹ̀ ṣe máa bú gbogbo fámìlì onífámìlì lè máa wá ní fámìlì gidi torí tó bá yẹ kó o níran o ní ẹbí gidi o ní take time láti máa ṣépè pẹ̀lú mi ṣùwárí èmi lọ́ọ̀bìnrin dáadáa mo máa ń sọ fún ẹ pé ogun báyìí ló máa ń ṣe ni mú èpè ò kì í ṣe níjà tí n bá ń mú ẹ ní èpè mi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ó máa mú ẹ torí ẹ mi ì fẹ́ mi kì í fẹ́ sáré sọ̀rọ̀ sí yàn tó bá mọ̀ kó o dẹ̀ ó ṣọ̀ fún ẹ ìwọ ṣe fídíò fún mi kó dárúkọ mi kó máa ṣépè fún mi torí mi ò bá tiẹ̀ wá kò kún ẹ́ ìwọ tó ní pé ò rí mi èmi náà ò rí ẹ tó bá ní ta ni mí ta ni ẹ́ mi ò mọ̀ yálà ìyá ẹ̀ rí ikú ló bọlá jẹ́ tó yẹ kó rí èmi mi ò ní sáìn fún yín gbogbo rọ́bìṣì yín orí burúkú tẹ̀ ń ṣe yẹn mi ò ní sáìn fún èmi ò dúró de owó orí social media kí tó jẹun gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ olórí gbígbá olàwòkò kò kan lé ayé mi mi ò lo fake life many people many of fake life ilé yín ò ṣe rí ẹbí yín ò ṣe rí ọmọ ọ̀ràn kíran ni ẹ̀ níran ẹ wá bọ́ sórí social media ẹ máa sọ orí burúkú ọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ ẹ̀yin tó yín ti dàrú tó yẹ kẹ́ lọ sí yàbá left tó bá fẹ́ wá fún mi wá fún mi mi ní kó má wà fún mi ṣòwò èmi mo kí n bá àwọn ìjà fisika nìkan máa bẹ áàdì ìṣú àmọ́ tó bá ní oníwèrè tá a bá ní àmàbíyàn ó jẹ́ kó má mọ̀ nínú ọ̀rọ̀ ẹnu ẹ̀ wípé nínú ọ̀rọ̀ ẹnu mi tí mo máa ń sọ wípé mi ń ṣe onírànú bíi tiẹ̀ mo sọ fún ẹ pé tí máa ń wẹ̀ lẹ́gbẹ̀ẹ́ máa mú ẹ lọ́ọ́ bí ilé wo ó máa mú ẹ̀yìn àfi tó bá ṣe ni tó bá yẹ kó wà lórí òtítọ́ ọ̀tọ́ bá ti rọ́ǹg ni ṣó ń gbọ́ máa ń mọ̀ fún ẹ á dẹ̀ mọ̀ ẹ mo ní láti mọ orúkọ ẹ àbí kí n kí n mọ ìyá ẹ ọ bàbá ẹ ní òun ní rẹ máa ń mọ̀ fún ẹ ni inú ẹ̀jẹ̀ ló wà kó máa mú ẹ dìde mind business ẹ wá fẹ́ jà fún justice jà fún justice o èyí náà jà fún justice èyí kálukú ló mọ bó ṣe ń jà tó bá wá ló ń wá jà fún justice kó wá ló ń kọlu ẹ̀wọ̀n èèyàn kan ó ló ń kọlu mi máa tó bá kọlu everybody máa kọlu mi o mo ń sọ fún ẹni wá dárúkọ mi tó ló ń kọlu mi ó lè jẹ́ ẹjọ́ lẹ́jọ́ tóbi máa ń kú sí èyí ló máa fi ló máa fi mọ̀ ọ́ ìgbà tí Mohbad ti wà láàyè tó bá sọ fún ẹ bí èèyàn bẹ́ẹ̀ ló jẹ́ ṣé ìwọ fúnra ẹ máa mọ̀ ó mọ̀ ọ́ yí tẹ́lẹ̀ ṣèbí ẹ̀jẹ̀ wà ní àwàlábì gbogbo ìtọ́ ń já yìí àwọn tó ń dá lótìtọ́ àti lódodo àdúpẹ́ àmọ̀ wípé ara ìtara ọmọ ni ìwúrí ti yẹ èwo ní tiẹ̀ mo ṣe póòsì o ò lísìn sí olórí burúkú rẹ̀ òun ni mo ra ìyá ẹ̀ lépè báwọn ẹ̀ lépè gbogbo àwọn ọmọ ẹ̀ máa forí kò wọ́n á tún bẹ̀ pín bẹ̀ òun ló ń wá fèmí tí mo ṣe àjókòó mi máa wá fún mi o tó bá wá fún mi máa bẹ àdìmọ́ tilẹ̀ o lórí nǹkan tó wà nílẹ̀ ìbọn ti tó pin máa bẹ àdìmọ́ tilẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èèyàn ọmọ ẹ o má wá fún mi mo ti sọ opinion ti mi nìyẹn sọ sí ẹ náà ẹnibọ̀dì tó bá fẹ́ bú máa bú wọn máa wà fún mi mi ò bẹ́ kó má wà fún mi mò ń sọ fún ẹ ni má wà fún mi má wà fún ọmọ wa ọmọ wa lẹ̀ wa lẹ̀ face family tiẹ̀ tó bá mọ̀ pé òun mọ bó ṣe ń jà fún justice òun mọ bó ṣe ń jà fún kò bí kẹ dàárò ni kẹ jẹ bí ẹlẹ́bírí kí gbogbo ẹ máa tò kẹ́rìbọ̀dì máa gbogbo ẹ máa yóò máa ṣe hàn ọ̀hún kí gbogbo ayé ṣà máa jà kẹ má ní ìsinmi lórí burúkú ara yín máa wá fẹ́ mi o bàbá jà fún justice jà fún justice má dárúkọ ẹ ní ọ̀bọ̀ àwọn ọmọ wa gbogbo àwọn ọmọ wa má dárúkọ wọn àti wọn fẹ́ ó jẹ́ kó má mọ̀ nínú ọ̀rọ̀ ẹnu ẹ̀ wípé wọ́n fẹ́ jáàjì fẹ́ ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wá tẹ́ kà wá pín yàn. tẹ́ ń jẹ́ kí wá tẹ́ ní àwa náà tẹ́ fi wá gbé yàn. mo dúpẹ́ o mi sọ pé ìjọra mi lójú o torí kò sẹ́nìbọ̀dì tó ní ìdí ẹ̀. ìṣe pé bóyá mi ò fẹ́ gba owó àbí kòkó wọ èmi ò fẹ́ bí ìṣe justice fún mi bàbí. ṣòwárí wọ tó sọ pé àgbẹ̀ ṣe ìnà pé kọ́ máa pè wá pé àjẹ́ dandan kí la fẹ́ ṣe tó bá fún wa lówó pé ká bu ẹ̀ a máa gbà á máa bá wọn bu ẹ̀ kò sí nǹkan tó ṣe bá wa èmi ò kí n bì ṣèyàn láti di one ló ti mọ̀ pé ní ẹni tó lọ́pọlọ ti máa mọ̀ pé justice for Mohbad ló ń jà fún mo fi kó pọn ìdáhùn eat your cake and still ò lè ní jẹ kéèké kó tún ni tó bá fún wa lówó pé ká bu ẹ máa bá wọn bu ẹ á tún máa ṣàṣeyẹ síta kò sí nǹkan tó ṣe bá wa kò sí nǹkan tó máa ń ṣe àwọn tó máa máa tàn mí kó yá máa tàn tí n bá gbọ́ kó bà mí jẹ́ fẹ́yìn ẹlòmíyàn yẹn ó yẹ kó ti máa yí ẹ̀ mi ní rẹ́ǹtì tó wà láàrin wa màá bá wọn bú ẹ màá tún wo omi tó sọ pé kò sí bàbá fẹ̀sìn àwa yẹn gan gómìnà kọ́ọ̀bù a máa sọ fún kó máa ń gbéyàn lọ a máa fẹ̀ díẹ̀ síta a máa bá wọn bú ẹ a máa sọ fẹ́ bá ti gbowó èbú ẹ ìwà fẹ́mi ò kí ń gbowó lọ́wọ́ èèyàn kò sẹ́nibọ̀dì tó lè bọ́ta tó lè sọ pé nǹkan báyìí mo gbà lọ́wọ́ òun bọ̀ nítorí pé o kà wá fún o sọ pé ta là wá ìgbà táà sọ fún ẹ gbà yẹn ṣó o gbọ́ tàtà sọ fún ẹ pé má ṣe o ṣó o gbà ó o gbà náà nísìnyí wà lọ́ bà wá jẹ́ lẹ́yìn mo ń gbá gbogbo ẹ o o lè stop orí ọlọ́run tó bá fẹ́ ṣe wá lóore àmàgbóore a máa gbà ọlọ́run ló rán wọn sí wa. àtìgbà tí Mohbad ti kú mi ò mi ò sọ pé iná kò lè jáde pé òun lórí ní wọ́n náírà wọ́n ti wá wọ́n ti ka gbowó ká fi bu ẹ́ńgbà yẹn àní àké ṣe o náà mi ò ní ṣe o kó o bèèrè lọ́wọ́ wọn ni tó mọ iye tó ń wá bàbá tó bá fi rà pé kọ tí ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ against ẹni àgbà à ń ṣọmọ dáadáa ṣùgbọ́n nísìnyí tó bá mú owó wá pé ká bú ẹ a máa bú ẹ a máa fẹ̀ díẹ̀ síta a máa tú àṣírí ẹ síta ìwọ má bà wá jẹ́ àwọn onígbò má bà wá jẹ́ ìwọ kọ̀ntínú o ṣáà ti jẹ kéèkì ẹ tán o tún fẹ́ ààbà another one ọ̀hún bí ẹ dáa tó bá tó bá gbé ní àwọn máa sọ fún ẹ pé omi inú kọ́ọ̀pù kò máa ń yọ̀nà tó bá ń fàyàn omi fún nígbà tó mi fún tó tẹ̀lé jẹ́ ní ti pé omi kọ́ọ̀pù máa ń gbé yàn lọ lórí ẹ dáa rè wà á gbọ́ má bà mí jẹ́ nítorí kó má bà mí jẹ́ má ní pé ta ni mí má jẹ́ kó mọ̀ pé mo fámìlì mo mú báyìí. abẹ́ ẹ̀rọ lọ́ọ̀ bàbí fọ́àṣàdé nù fọ́àṣàdé àwa mẹ́rin tó ń ta sí bóyá ẹ̀gbọ́n ẹ̀ ní òbí kan bọ̀ tí nǹkan tẹ̀mí kọ́ nǹkan kan tí mo kọ̀ nǹkan kan tí mo kọ̀ mọ̀ nínú ọ̀rọ̀ yìí pé àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé wọ́n ti lọ bá wúmọ yìí tí bóyá wọ́n tún ti ń parọ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n tún ti ń sọ pé ìyá Mohbad sọ kinní kan if possible bí wọ́n ti ń parọ́ mọ́ ìyá Mohbad the only thing tí mo mọ̀ nìyẹn torí lánàá ìyá Mohbad ti padà jáde lánàá mo ń bọ̀ wá analyse fídíò yẹn ìyá Mohbad jáde lánàá ìyá Mohbad ń sọ̀rọ̀ ìyá Mohbad ti wá sọ̀rọ̀ kan lánàá tí but fídíò yẹn kò gùn kò gùn comfortable with it like a ti bọ̀ wá ata láìsí ní gbogbo fídíò rẹ̀ ṣe gbọ́ mi tèmi. ẹgbẹ́ wù mí irọ́ ló ń pa fún búlọ́ọ̀kì irọ́ ló ń pa fún wọn búlọ́ọ̀kì náà wà nínú. Please, like I've been, I've been I've been, I've been in tears. Like me, tell me, tell like I could not eat because I want for Mama. Mama is actually a good person. Mm. Sorry to God, and I'm not, I'm not even joking. Mm. And everything has been, has been affecting me. Oh like, God. like, I like more affects me, God. So, like, I know my family shares me, and I know that my family love me, and also, and so please, I'm begging you. And I did not quite it, my family. Look, I pray God bless everybody. I say, God, like, my heart, I, I love everybody, and please. you please, like, you know expectation to your Lord. Thank you, as my mom. Please, please, thank you so much. God bless you. Thank you. I love you all. Ìmọ̀ bẹ̀bí ìwé náà kébi yẹn jẹ́ ká wà lọ́kàn. Mi ò ṣiṣẹ́ burúkú lẹ̀, ọmọ mi ò ṣe ká. Ìjú ìtura ọlọ́run náà ní kókó ni mo bí. Ìgbà tí mo tó lọ da gbogbo ẹrú báyìí àwọn ọmọ tó fún un gbogbo àbí àwọn tó fẹ́ jèrè ọmọ ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ èyí ò ti fẹ́ jèrè àwọn ọmọ sí tẹ̀sẹ̀ kí wọ́n ṣẹlẹ̀ sí ẹ ràn mí ìyẹn ọlọ́run máa ń lo ọlọ́run ní sọ̀kalẹ̀ wá. mú mi mi gangan ni ẹ̀ ń bú ni alábọ̀ ẹ̀rí irọ́ bò ó. ìyàwó bá ti bí ìyàwó bá ti lọ bá bẹ̀rù ní tipátipá. gba àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ tó wá dàbí pé yá mo fẹ́ èmi ṣẹ̀dá ni ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo gbọ́ jẹ́ ọjọ́ gbà mí ó ń gbà mí ó jẹ́ máa ṣe pé sí mi máa ṣe pé fáwọn ọmọ mi tí mi jẹ pé ṣe pé sí mi ní ṣe pé sí mi pé òní mú ẹ o ìpè ní mú ìyá mi ọlọ́wọ́ bá mi dá sí ọmọ ọmọ mi ìyìn yín ọlọ́run àgbà mi dá sí mo jẹ́ kí ẹ̀yin tẹ́ sọ́pọ̀tì wa ọlọ́run àgbà fún yín o gbẹ̀yìn lórúkọ ọlọ́run pé gbogbo ìlú ọlọ́run ìjẹ́ ká rí òṣìṣẹ́ lórí ọ̀rọ̀ yìí ìjẹ́ sí ní ìṣàánú mi kẹ́ bá mi wá nǹkan tó yẹ kẹ́ wá kì í ṣe ìjà ní èké máa bá mi jà kì í ṣe ìjà ní èké máa bá mọ́ mi jà ìjọ mo fi mo fi kẹ́ bá ti ti tó jà mọ́ ìjọ torí ọlọ́run ìjọ ti fà yìí ní sẹ́jì. àwọn analyse ayé mi máa bàjẹ́ wà lábà tó sì ń wọlé ayé yìí máa là bàṣẹ sí bíbá ló máa là bàṣẹ sí èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ̀yin ẹsẹ àlọra pọpọ yìí ẹlọra pọpọ ẹlọ ẹlọ gbé pọpọ yìí sẹgbẹẹ lómi. Ọlọ́wà bá mi dá sí o, ọmọ ọmọ mi. Èmi ni mo ní. Ọlọ́wà bá mi dá sí mo jẹ́ kí ẹni tẹ́ ń ṣe tó ti wá. Ọlọ́wà gbà fún yín o gbẹ̀yìn lórúkọ ọlọ́run mo bẹ̀rù bóyá lórúkọ ọlọ́run ìjẹ́ ká òṣìṣẹ́ lórí ọ̀rọ̀ yìí ìjẹ́ ká ìṣàánú mi kẹ́lá mi wá àkọ́tò yẹn tẹ̀ wá lọ́wọ́ adúlọ́gbọ̀n yìí tó bá wọn lẹ̀ wá ìjàlẹ̀ tó bá wọn lẹ̀ ìjọ mo fi ọlọ́run bẹ̀ yín mo fi bí bá ti ti tó mọ́ ẹ̀jọ̀ ọlọ́run. gbọ́ ẹ̀yẹ èèyàn mi ṣe gbọ́ ṣé ẹ gbọ́ mi kí ni mò ń wí fún yín à ń bọ̀ analyze ẹ̀ ń bọ̀ wá mò ń bọ̀ wá analyze fídíò yẹn ah mi ìbẹ́gẹ́ bá jò sí gan jàmọ́ ayé wọn ti la basket pẹ̀lú bó ṣe brainwash ìyá Mohbad tó yá Mohbad tó sọ tinú ẹ̀ jáde.

èyí mo ní ọlọ́run àgbà mi dá sí mo jẹ́ kí ẹ̀yin tẹ́ ìṣẹ́ tó ti wá ọlọ́run àgbà fún yìí o gbẹ̀yìn lórúkọ ọlọ́run mo bẹ̀rù bóyá lórúkọ ọlọ́run ìjẹ́ ká rí òṣìṣẹ́ lórí ọ̀rọ̀ yìí ìjẹ́ ká sinmi ìṣàánú mi kẹ́ bá mi wá nǹkan tó yẹ kẹ́ wá kì í ṣe ìjà ló yẹ kẹ́ máa bá mi jà kì í ṣe ìjà ló yẹ kẹ́ máa bá mọ́ mi jà ẹjọ́ mo fẹ́ mo ò fẹ́ kẹ́ bá ti ti bọ̀ jà mọ́ ẹjọ́ nítorí ọlọ́run ìjọ kí fámìlì mi ṣiṣẹ́ jù lọ mọ́ mi. kókó sọ ju ìyá mu o mi ò ṣe gbèsè o gbogbo àwọn ọ̀rọ̀ tí mo lẹ́yìn tèmi ní ayé wọn ti la bàṣkẹ́ṣì á ti wí fún wọn pé wọn ò padà gbéyà Mohbad bóde wọn ò gbéyà Mohbad bóde wọn ò gbéyà Mohbad bóde wọn ò ní kó wá bẹ̀bẹ̀ ìjọ òde tó jáde pèpèpèpè ní ẹjẹ́ àgbọ̀. láyà ẹ̀kọ́ tí mo kàn fẹ́ dì mú bẹ́ẹ̀ mo ìbẹ̀rẹ̀ pẹ́ṣọ̀ ẹ̀ ní pé. ilé ìkọ́. ẹ̀yin lẹ rán. ní ìfẹ́ ilé ìtúta ibi tó ti kú lépè yẹn mo fẹ́ tó ti kú ní èpè tó ti kú lépè pòpòpò tíyá Mohbad ti yin báńgà sílẹ̀ pàpàpà báńgà tíyá Mohbad yìn yẹn ni mo bam, bam, bam. Bruce, Bruce, Bruce, Bruce, Bruce, Bruce, Bruce. lẹ́yìn jẹ́ pé mí ni o tó bá ṣe pé ẹlòmíì ló pè mí ní dáhùn anybody lóhùn. ṣé ẹni gbogbo èpè tí wọ́n ń ṣe fún mi ó máa ń máa fi orí gbé torí pé mi ò lọ kó ẹrù mọ́rùn mi yìí ló ti sọ fún bẹ́ẹ̀tì lọ́nà ló yọ wípé kí lọ kó ẹrù ó sọ lójú ìyá mi ó sọ lójú àbúrò mi ó ní ìní tẹ̀mí gbọ́dọ̀ kó ẹrù ìgbà àdúrà tó gba ayé ṣe ní pé mọ́rùn mi ilẹ̀ máa mú mọ́rùn mi o ó ti dalẹ̀ mi torí pé mi ò kó ẹrù kí n gbọ́ àti ẹfẹ́ bá sọ̀rọ̀. mo fi ní kí wàá lọ sí èsì mọ́ọ̀lù sí mi èmi dúró sí mọ́ọ̀lù ní ọkọ̀ ọ̀kọ̀ àti inú kan àti òdodo. mọ́mì. tí ọlọ́dà mi máa dá fún gbogbo wọn. mọ́mì. ẹ má wọ. àwọn tó ṣẹ̀ṣẹ̀ fún mi. ẹ ó dàn. wọ́n máa gba ẹgbẹ́ wọn padà. màmá. torí wọn ò ní tí ì wàhálà báyìí torí pé mo dúró sí mo ti tàbá mọ̀ pé mo dúró sí. mọ́mì. kíkú wa lọ bá jòsì gó bẹ́ta mọ́mì ẹrù. mọ́mì yẹn wọ́n sọ pé wọ́n ti kó gbogbo ẹrù lé mọ́mì wà mí ò sí lẹ́ǹgbọ̀n bàtà wá kú ẹrù. wọ́n dá owó fún ọmọ ẹ kó fi gbà lé yìí. wọ́n dá owó fún ẹnìkan ló fọmọ ẹ lọ́wọ́ tí mo fi owó kú tó fi gbà lé. mi ò sí lẹ́mọ̀ ń pè àdúrà pé àdúrà tó mọ̀ pé àbúrò mi pé kọ́ máa jẹ ẹrù Mohbad síta àwọn náà ṣàgbọ́n pàkẹ́ jẹ ẹrù Mohbad síta. sọ ìjogún wọ́n fẹ́ pèlè mi lórí ọ̀dà bí bá fún ọ kí wọ́n ṣe máa pè mí mọ́ o lórí ọ̀rọ̀ yìí. nígbà tí láyàdó ńlá ṣe é kí wọ́n ti lórí mi ò mọ̀ tí wọ́n ṣẹ́pẹ̀ fún mi tí wọ́n ṣẹ́pẹ̀ fún láyàdó ńlá tí àwọn ọ̀pọ̀ kọ́ gbogbo ọmọ pàṣẹ ṣe àti àwọn ọmọ ṣe. gbogbo àwọn ọmọ gbẹ̀yìn ti gbọ́n lọ tó ń gbọ́ mojú òsì. mọ́mì. kíkú wa lọ bá jòsì go bẹ́ta. mọ́mì. wọ́n ẹ̀yin lẹ pè mí ni o tó bá ṣe pé ẹlòmíì ló pè mí ní dáhùn anybody lóhùn. ẹ̀yin èèyàn mi ẹ̀yin ará mi nínú ilé à ń bọ̀ wá analyse gbogbo fídíò yẹn ó máa bá dẹ̀ sí ẹ má gbàgbé láti follow page wa ẹ máa sọ mi mo máa jáde láìpẹ́ laptop mi ló ń fún mi nítọ́ táì láti àná láti jẹta tó yọwọ́ mo sọ fún pé nígbà tí mo dé láti nàìjíríà on something happen but eléyìí tí mo para gẹ́ẹ̀ tó tún gbàgbé bá fún yọwọ́ tán fún mi ló bá yọwọ́ ló ná kípa kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ó ti sú mi mo ti tẹ́ máa gbé lọ sí kiri ilé tí mo ní nínú ilé tó ti pẹ́ òní mo tún lọ gbé jáde tí mo ní tí mo ọlọ́run ló ní kí n gbé yẹn dání mo gbé yẹn dání títí ẹ̀ ilé tí mo gbé dání yẹn kékeré òun kéré ní tiẹ̀ ó fẹ́ lẹ́gan kò wúwo ó ní mo tún lọ ṣe ní tiẹ̀ yìí tí mo ń ṣe kò gba íńtánẹ́ẹ̀tì tẹ́lẹ̀ bọ̀ tó ti padà gba íńtánẹ́ẹ̀tì mo ti lọ ṣe. I love you all okay? I love my people. Don't forget to follow me. Tó o bá ti follow Tẹ́ni Ọmọ Ológo follow me. Subscribe to my YouTube channel Tẹ́ni Ọmọ Ológo TV. Follow my page. Follow me on TikTok Tẹ́ni Ọmọ Ológo. Follow me on TikTok as well Tẹ́ni Ọmọ Ológo Single Connect. Bóyá òun ló òun wọ́kọ àbí wọ́n ń wáyàwó gidi òun wọ́kọ gidi ṣé ní nàìjíríà ni labroad ni anywhere ni any anywhere in all over the world gbogbo ibikíbi tẹ́ bá wà ní gbogbo àgbáyé bóyá òun wọ́kọ òun wáyà connect to me lórí tẹ́ni ọmọlógo single connect lórí tẹ́ni tiktok tẹ́ni ọmọlógo single connect lórí tiktok tàbí kó message mi lórí whatsapp number mi tẹ́ni lọ́wọ́ 0244 ẹ follow mi lórí youtube ẹ follow mi lórí gbogbo pages mi ẹ follow mi lórí instagram pàlò tẹni ọmọ ológun twitter gẹ bá ń follow gbàtẹ bá bá mi follow twitter mi ni ò jẹ́ kí n máa sábà lò kọ máa ń share fídíò lọ síbẹ̀ god bless you all i love you I, join me ẹ fún mi níbi two hours bí wákàtí méjì give me two hours maybe two hours i will come out. My dad, but I love you all people. Bye for now.